إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته òní ní yawmal ahad déètì òní ní 23, 23 twenty jumada al'ula oṣù karùn-ún ọdún fourteen twenty three oṣù karùn-ún jùmọ́dá àlèhúlá ọdún 1441 báàbù lè mùsọ́lé yùnájí rọ́bàhú àzàwàjálà orí ọ̀rọ̀ alimusọ́lí yunaji rọ́bàhù aza wa jalla olùkírun pe olúwa rẹ olùkírun pe olúwa olúwa gbangban olùkírun pe olúwa tó lágbára gbangban ni ìyẹn ni pé ìgbàkigbà mùsùlùmí bá ń kírun tó ń kírun lọ́wọ́ ó wà níwájú olúwa ẹlẹ́dàá rẹ̀ ó sì ń pè é ó ń bá a sọ̀rọ̀. Hadith five three one Hadith five three one Ani Anas رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا صلى يناجي ربه فلا يتفلن عن يمينه ولكن تحت قدمه اليسرى وقال سعيد عن قتادة لا يتفل قدماه لا يتفل قدماه Au bayina yaadayyi, walakin an ya saarihi, au tahta kpodaama ihi, wa koola shọn ba. La ya buzụkụ. Bayina Wala an ya n'ihi. Walakini. عن يساره أو تحت قدمه وقال حميد عن أنس عن النبي صلى الله عليه وسلم لا يبزق في القبلة ولا عن يمينه ولكن عن يساره أو تحت قدمه 531 nínú tírà Sọ̀híhù Àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Hadis 531 àní anas láti ọ̀dọ̀ anas rọ́díyàlọ́hu aniu kí aláwọ̀ yọ́nú sí kọ́ọ́l ó sọ pé kọ́ọ́lá nàbí yù sọ́lọ́lọ́hu aléyí wẹ́sọ́lá ànábì kí ìkẹ́ àti ọ̀là aláwọ̀ máa bá ó sọ pé iná dájúdájú ẹnì yunaji rọ́bàhù ó ń pe olúwa ẹlẹ́dàá rẹ̀ ni fàlà ìyẹ̀tìlànà àyẹ̀mí ni nítorí náà kò gbọ́dọ̀ tutọ́ sí ọ̀tún rẹ̀ lórí irun ìnà àdákùn dájúdájú ẹnìkọ̀ọ̀kan yín ìdá sọ́là nígbà tí ó bá ń kírun lọ́wọ́ yònájí rọ́bàhù ó ń pe olúwa rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ní o fàlà ìyẹ̀tìlànà áyẹ̀mí ni nítorí náà kò gbọ́dọ̀ tutọ́ sí ọ̀tún rẹ̀ lórí irun wàlákín ṣùgbọ́n tàtàkọ́dà mihì kó tutọ́ sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ àlìyúsírọ́ abẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì.

Au bẹ́ẹ̀nà yàdẹ́ yìí tàbí bẹ́ẹ̀nà yàdẹ́ yìí ìtumọ̀ náà ni kò dàmáhù tàbí bẹ́ẹ̀nà yàdẹ́ yìí iwájú náà ní jẹ́ náà ní ṣùgbọ́n tọba fẹ́ tutọ́ kó tú anyasarihi kó sí òsì rẹ̀ ao tahta kọ̀dàmẹ́yì tàbí kó sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ wàkọ́ọ̀lá ṣọ́ọ̀bà ṣọ́ọ̀bà sọ pé láàyè bùzòkò báyìí yadé ìhì olùkírun kò gbọ́dọ̀ tutọ́ kò sì gbọ́dọ̀ tutọ́ sí ọ̀tún rẹ̀ wàláàkìn àyàsáàrì ṣùgbọ́n kó tutọ́ sí òsì rẹ̀ ao tàbí tàtàkọ́dàmihì abẹ́ ẹsẹ̀ rẹ̀. wàkọ́lá humaid humaidu ó sọ pé ani anas láti ọ̀dọ̀ anas ani nabi yìí sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ anabi. ó ní ànábì sọ pé láàyè bùzùkù láàyè bùzùkù fèlèkébìlà kò gbọ́dọ̀ túntọ́ sí kíbúlà rẹ̀ olùkírun kò gbọ́dọ̀ túntọ́ síbi tó dojúkọ lórí irun wàlá ayẹmí nìyí kò gbọ́dọ̀ wala sí ọ̀tún rẹ̀ wàláàkìn ayẹsáàrì àmọ́ kó tuntun sí òsì rẹ̀. àwòtáhàtá kọ́dàmíhì tàbí kó tú sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ àlàyé ṣókí àdíìsì yìí ó súnmọ́ kí a ti ka irú àdíìsì yìí síwájú nítorí pé a ti ka àwọn àdíìsì kan tó ń sọ nípa ẹni tó ń kírun lọ́wọ́ títọ́ gbé e. àwọn àdíìsì yìí ó jẹ́ ká mọ̀ wípé ifatol tí olùkírun tó ń kírun lọ́wọ́ títọ́ bá gbé e kò gbọ́dọ̀ tutọ́ sí ọwọ́ iwájú kò sì gbọ́dọ̀ tutọ́ sí ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ àmọ́ lè tutọ́ sí ẹ̀gbẹ́ òsì rẹ̀ tàbí abẹ́ ẹsẹ̀ rẹ̀ ìyẹn ní. ẹlẹ́ẹ̀kejì òun ni pé wọ́n ní kó o tutọ́ títọ́ bá gbé ọ sí òsì tàbí abẹ́ ẹsẹ̀ rẹ̀ tí ọ̀nà míì bá wà fún ọ láti tutọ́ sí. Si, dípò òsì dípò abẹ́ ẹsẹ̀ rẹ tú síbẹ̀ o lè mú aṣọ rẹ pé lọ́wọ́ o lè mú tíṣú pépà lọ́wọ́ lórí irun kó o tutọ́ sí inú rẹ̀. nínú àkíyèsí tí àwa fẹ́ mú wá lórí àdìsí ni pé ṣé irú mọ́sálásí tá à ń kọ́ lóde òní ṣé bẹ́ẹ̀ ni ó ti tutọ́ sí òsì àbí abẹ́ ẹsẹ̀. kọ́kọ́ wò ná má wulẹ̀ sí ìbéèrè ẹ̀rí kankan kọ́kọ́ bi ara rẹ léèrè wò irú mọ́sálásí ti yìí tó jẹ́ mọ́sálásí sálíkà. ǹjẹ́ ẹni tí ojú bá sọnà fún ó lè sọ pé òun ní ẹ̀rí lọ́wọ́ láti tutọ́ sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ lórí irun nínú mọ́ṣáláṣí má ṣì ẹ̀rí lò àsìkò tánẹ́bì ń sọ̀rọ̀ yìí inú egbútú ni mọ́ṣáláṣí rẹ̀ wà wọn ò tí ì sìmẹ́ǹtì ẹ̀ wọn ò tí ì kápẹ́ẹ̀tì ẹ̀ wọn ò tí ì rọ́ọ̀gì ẹ̀ bẹ́ẹ̀ bá tutọ́ sínú egbútú nìsín títọ́ yẹn bá ti ń kanlẹ̀ ní iye ìpẹ̀tọ́ wà ńlẹ̀ yóò ti wòrà mọ́ yóò ti gbé jẹ yóò ti gbé jẹ. má tutọ́ sí inú mọ́sálásí irú eléyìí o jẹ́ kí òye rẹ yọ lọ gẹ́gẹ́ bí ó sì yẹ kó lọ o mú áńkásífù lọ́wọ́ mú tíṣù pépà lọ́wọ́ àmọ́ tó bá gá sí pé ó lọ sí àbá yín àwọn mọ́sálásí àbá wọn kì í sábà rẹ inú rẹ̀ àwọn mọ́sálásí inú oko tàbí òun kírun ní ìta gbansasa tó jẹ́ orí iyèpẹ̀ ẹ̀yẹn worú yídì yídì géètì ọdọọdún ni wọ́n máa n san inú rẹ̀ ẹgbẹgbẹ̀rún itọ́ yín kọ̀ hàn lára alẹ̀ tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ nìkan bá tutù ẹyọ kan sí orí kínní gbogbo ayé ni ọmọ kò pé tutọ́ kọ́ o. ní àná ẹnìkan pè mí ó bí mí léèrè béèrè kan ó ní ṣé ìyẹn lè sọ ọmọ rẹ̀ ní jálà jálà mo ní bẹ́ẹ̀ ni wọ́n yọ jálà látara azza wàjálà azza wàjálà. ọ̀rọ̀ iṣẹ́ ni azza ọ̀rọ̀ orúkọ rẹ̀ ni aziz ọ̀rọ̀ iṣẹ́ ni jalla ọ̀rọ̀ orúkọ rẹ̀ ni ok azza ọ̀rọ̀ orúkọ rẹ̀ ni kíni aziz jalla ọ̀rọ̀ ni ọ̀rọ̀ iṣẹ́ ni jalla ọ̀rọ̀ jelil. níwọ̀n ìgbà tá a ti lè sọmọ ní aziz tá a lè sọmọ ní jelil a lè sọmọ ní azza a sì lè sọmọ ní jalla ṣùgbọ́n àkíyèsí pàtàkì lórí ẹ̀ ni pé àwọn orúkọ kan ń bẹ tó dá sí wípé ó dùn pè lẹ́nu ju òmíràn lọ rántí wípé a kì í sí lárúbáwá tí lárúbáwá bá sọmọ ẹ̀ ní azza tàbọ́sọ́ ní jálà kò sẹ́ni tí ó pè é nípèkúpè torí pé èdè wọn ni tí Yorùbá bá sọmọ ẹ̀ ní jálà wọn ò kọ́ láti máa pè ní jálà. jálá whereas láàmù yẹn ní ṣẹ́dà kò sì sí ṣẹ́dà nínú èdè Yorùbá a máa ń fẹ́ ká wòye sí orúkọ tá a fẹ́ sọ ọmọ wa gbàmí ó kọ́ yọ yóò lẹ́tọ̀ àmọ́ pípé rẹ̀ fún ninety nine percent àwọn èèyàn yóò ṣòro fún wọn. ok so mo ní kò sídìíwọ́ o kò lè sọmọ rẹ ní jálà àmọ́ máa sọ fáwọn èèyàn pé kì í ṣe jálá ni mo sọ o jálà so tọ́ba ti rí i pé wọ́n lè máa bá ọ pè báwọn pẹ̀lú iṣẹ́ dà jálà. lárúbáwá èdè wọn ni tẹ́ bá sọ ní jálà kò nira bá wọn. Hadith 532. عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اعتدلوا في السجود ولا يبسط ذراعيه كالكلب Wa bazako baza Fala ịabụzokomi na Bayi na Wala ahịhịa emi na ị. Fa ịnna hụ, yona gi rọba! Adi 5-3-2 lino tira sọhịa ịhụ alibokoriri ati itumare ni Yoruba. ani Anas láti ọ̀dọ̀ Anas kí Allah yọ́nú sí ani nàbí sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ ànábì kí ìkẹ́ àti ọlà Allah máa bá a kọ́ọ́l ọ sọ pé i'tadilu fi sujud ẹ forí kanlẹ̀ dáadáa ẹ forí kanlẹ̀ dáadáa wàlá yabsutu zira'aihi kàlíkàlìbì ẹ má tẹ́ apá yín lélẹ̀ bí ajá lórí irun ẹ forí balẹ̀ dáadáa ní sùjúdù yín wàlá yabsutu zira'aihi zira. apá ẹ má tẹ ẹ lẹ̀ bí ní báyìí kàlíkàlìbì gẹ́gẹ́ bí ajá ṣe máa na apá rẹ̀ lẹ̀ ok ẹ má tẹ apá lẹ̀ lórí irun tó túmọ̀ sí wípé ọwọ́ àtẹ́lẹwọ́ àtẹ́lẹwọ́ yín nìkan ni ó lélẹ̀. àtẹ́lẹwọ́ nìkan ló máa lélẹ̀. ọwọ́ àtẹ́lẹwọ́ nìkan ló máa lélẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ tẹ́ apá lélẹ̀ báyìí lórí ìrun ẹ gbọ́dọ̀ fi apá lélẹ̀ àwọn ọmọ kéékèèké tẹ́ bá ń ṣẹ̀ṣẹ̀ ń kírun àwọn ni wọ́n sábà máa ń tẹ́ apá wọn lélẹ̀ ìwọ tó o ti wà mùkálàf tó o ti bàlágà tó o bá fẹ́ forí kanlẹ̀ apá rẹ ò gbọ́dọ̀ lélẹ̀ báyìí ọwọ́ àtẹlẹwọ́ ẹ nìkan ló máa lélẹ̀ ara ẹ̀kọ́ sùjúdù nìyẹn wáyìdá bázakọ̀ nígbà tí ọba fẹ́ tutọ́ lórí ìrun fàlà ìyẹ̀bùzùkọ̀ náà. báyìí náà yàdé ìhì kò gbọ́dọ̀ síwájú rẹ̀ wà láàáyẹmí ni kò gbọ́dọ̀ sí ọ̀tún rẹ̀ fàínàhù yùnájí rọ́bà nítorí pé ẹni tó ń kírun lọ́wọ́ ó ń pe olúwa rẹ̀ o ó ń pe olúwa ẹlẹ́dàá rẹ̀ ó láàrin ìwà àti olúwa rẹ tó ń pè míyàn méjì gan bá dúró tá a jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ títọ́ bá gbé ọ sóòtú sí àárín ẹ̀yìn méjèèjì ṣebí ó kọ ẹnu sí ẹ̀gbẹ́ kan ló sin ìtọ́dànù.